الحمد لله رب العالمين الحمد لله الذي يجيب عبده بدعائه الذي دعاه لأنه هو الذي قال لهم فيهم ادعوني أستجب لكم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله القائل من لم يسأل الله يغضب عليه صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد عباد الله اتقوا الله سبحانه وتعالى واجتهدوا في الدعاء لأن الدعاء من أنفع العدوية وهو عدو لبلاه يدافعه ويعالجه ويمنع نزول نزوله ويدفعه أو يخففه إذا نزل وهو سلاح المؤمن لحديث عائشة رضي الله عنها قال قالت قال رسول الله صلى الله عليه وسلم لا يغني حذر من قدر والدعاء ينفع مما نزل ومما لم يزل وإن البلاء لا ينزل فيلقاه الدعاء فيعتلجان إلى يوم القيامة وفي حديث ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال الدعاء ينفع مما نزل ومما لم ينزل فعليكم عباد الله بالدعاء عباد الله إذا جمع المسلم من الدعاء حضور القلب والوقت من أوقات الإجابة ستة لا يكاد يرد أبدا الثلث الأخير من الليل وعند الأذان وبين الأذان والإقامة وأدبار الصلوات المكتوبة وآخر ساعة بعد العصر يوم الجمعة وفي أثناء السفر والصوم عباد الله ولا سيما إن صادف الأدوية التي أخبر النبي صلى الله عليه وسلم بذلك أدعوكم الله ọba tó tó ọpẹ́ gbà ọba ọlọ́pẹ́ ọba olóore ọba alámọ̀tán ọba ẹ̀yìn ọba onífaradà ọba tó ṣe fóun ló ní ká máa pè òun ní gbogbo ìgbà ọba tó ṣe ládéhùn pé tẹ bá ti pè mí èmi ọlọ́run bọ́ dá yín lóhùn ọlọ́run ọba yìí la sọpẹ́ fún àyìn lógo àsọni ọlọ́run ọba nínú ìjọsìn òṣogogún fún ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹrúsàn ọlọ́run ọba ní í ṣe òjíṣẹ́ ọlọ́run ọba sì ní pẹ̀lú ẹni tó sọ nínú ọ̀kẹ́ náà rẹ̀ báyìí pé

ẹjá sí gbìyànjú níbi ìmá pe ọlọ́run ọba ká sì má mú nǹkan kan ma ìmá pe ọlọ́run ọba ìmá pe lóòrèkóòrè nígbàkúùgbà ní wákàtí ní wákàtí ká má jẹ́ oṣù wa ká má jẹ́ ọ̀rẹ́ wa kódà nínú àdìsí kan fánàbí wa Muhammad sallallahu alaihi wasallam jẹ́ oyé wa ó ní pọ́lọ́run bá máa nífẹ̀ẹ́ sí alimúlẹ̀ hínà fi dùà àwọn tó yẹ pé wọ́n bá máa ń jẹ́ nìkan tí wọ́n máa ń tẹpẹlẹ má dùà wọ́n máa ń tẹpẹlẹ mọ́ títí sọ́lọ́run bá fi ṣe fún wọn. èké àti kẹ̀kọ́ lọ́ọ́ ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹjọ́ alamọ́mọ̀dájọ́ fífi àdúrà òun ni oògùn tó lágbára jù ju gbogbo oògùn tá ń lò lórílẹ̀ ayé lọ kò sí oògùn ọ̀hún tó wá jẹ́ páwa sọ pé oògùn yìí ló lóore jù tó tó oògùn àdúrà láyé gbogbo ẹni yòówù tó bá jó lóògùn tóun ní ọ̀bá iṣẹ́ àdúrà fún ìṣẹ̀mí ayé rẹ̀ oògùn rẹ̀ lè dédì kankan ẹjọ́ alọ́bà lódodo wípé ohun tá ń pè ní àdúrà àdúrà ó tún wá jẹ́ ọ̀tá fún àdẹ́wò ìyẹn ni pé gbogbo ọgbà yóò sádẹ́wò bá ti dé tí ẹ bá fi àdúrà tí ẹ bá fi kọlù ìṣẹ́ ni yóò gbé àdẹ́wò náà kó tàbí yóò dáàbò bàdúrà náà tàbí yóò sì jẹ́ nìkan tí ọba yẹn yẹn ju àdẹ́wò náà tàbí bẹ́ẹ̀ kọ́ kó má ti ìjádẹ́wò ní ọwáyé rárá bó ti wùlẹ̀ ọmọ tàbí bẹ́ẹ̀ kọ́ bádẹ́wò òun bá ti ṣẹlẹ̀ kọ́ bá yẹn sí ń fúfú yẹ́ ju bó ti yẹ kó tóbi lọ ó tún wá jẹ́ pé àdúrà tá ń sọ yìí ìdání tó ṣe pé ó jẹ́ ìdà fún olùgbàgbọ́ òdodo olùgbàgbọ́ òdodo bá ṣe mọ̀ ọ́ lò sí iná ẹ̀ ni ó ṣe bá ọlọ́run ọba rẹ̀ sí àfáwà ọmọ bọ́n kọtọ́ ó ní pé èmi ẹ̀ máa jẹ́ nìkan tó ṣe pé yìí máa fẹ́ wáyè kí n pinnu pé láti ṣàdúà ṣùgbọ́n èmi ẹ̀ jẹ́ nìkan tó ṣe pé máa ń dá ọ̀tí àdúà mi nígbà tí n bá ti ṣe é ìyẹn rúṣan ọlọ́run ẹ̀yin náà máa bẹ lọ́run tẹ́ ẹ bá ti bẹ lọ́hùn ìṣèlú ọlọ́run bọ́ bàdékẹ́ ọláyọ́ gbàdúrà yín àfàjìláfà ó mọ̀ ọ sọ fún àwọn tí wọ́n lọ sí ojú ogun ànábì Muhammad sallallahu alaihi wasallam nínú àdìsí ká tó gún régé èyí tí ànábì Muhammad sallallahu alaihi wasallam tó sàlàyé fún wa ó ní pé àdúrà yẹn fa omi ma nẹ́zẹ̀l ẹ̀rí àdúrà nínú àdẹ́wò tàbí inú oore tàbá tó fàdúrà tí àdúrà sàǹfààní fún ọ̀mí máa lámìyẹ ń pè kódà ohun tí ò tí sọ̀kalẹ̀ sí yẹn nínú oore tàbí dáadáa tàbá dẹ́wò àdúrà tó sáǹfààní fún wà iná libàlẹ̀ ha láyẹ́ ń zè àdẹ́wò a máa sọ̀kalẹ̀ wá bọmọ ẹrú a máa sọ̀kalẹ̀ wá bẹ́dà fọ̀yẹ̀lẹ̀ kọ́wù tí wà níṣẹ́ làdọ́ wa pàdé àdẹ́wò tó fi jẹ́ pé àwa mùsùlùmí nìkan lọ́lọ́wọ́n bá ọba lékẹ́ ọlá ló fún wa láǹfààní kábẹ̀ lọ́wọ́n ọba kọ́lọ́wọ́n bó yára yára gbàdúrà wa látara pé àmọ́lọ́wọ́n ọba bẹ̀ àmọ́lọ́wọ́n ọba pè àmọ́lọ́wọ́n ọba ké sí a sì mọ ohun tá a fi bẹ̀ a sì mọ ọ̀nà tá a lè gbà bẹ̀ ní máa ń jẹ́ kájọ àwọ̀ tètè yá ju gbogbo àwọn ìyókùn lọ torí pé ọlọ́run bọ́ba lè kí lájọ́ yá fún pé wọ̀mọ́dún áwọlé kàfẹ́rí náà ìlà fi tọ̀dá kọ̀sájọ́ àkàntí kéfèrí fẹ́ ṣe oko ànù padà lọ eléyìí náà láàrin náà tó jáwọn mùsùlùmí táwọn náà ń wọnú àyà yìí lọ látara pé mùsùlùmí ni wọ́n jẹ́ ṣùgbọ́n wọn ò mọ àdúrà sí i torí pé mùsùlùmí tí ó bá sá àdúrà gbogbo àdúrà rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run bá náà ni ó ti sí gbogbo àdúrà rẹ̀ ó kọ ọlọ́run bá náà ni wọ́n máa fi pè gbogbo àdúrà rẹ̀ àwọn òròyìn ọlọ́run bá náà ni wọ́n máa fi pè ọlọ́run ọba látara bẹ́ẹ̀ yóò jẹ́ káàdó àti ẹ̀ tó ti gbà tayọ ẹlòmíì tó yàtọ̀ sí mùsùlùmí tó gbàgbọ́ yẹ́sìn rẹ̀ nínú ọgbà wa mi alẹ́bíà Muhammad sallallahu alaihi wasallam sọ pé àdúrà ṣíṣe ìmá ń ṣàǹfààní o fún tó yẹ kó ti sọ̀kalẹ̀ wá bá ní nínú oore tàbí dáadáa tàbá burú bákan náà sì máa ń ṣàǹfààní nínú èyí tí ò ti sọ̀kalẹ̀ wá bá ní fa alaykum ibadallahi bid-du'a ẹ̀yin tẹ́ jẹ́ ẹrúsìn ọlọ́run ọba ọdọwọ́ yín alhakim òun ló bá gbé jáde nínú mustadrak wọn tí àfáwà albáṣì bá jẹ́ ló tẹnu sọ́yìn jámẹ́ ní àdísì 3409 àwọn àjẹ́ òṣàn ọlọ́run àdúrà yìí síta ní ká máa ṣe yìí tọ́lọ́run bá ní pẹ́ni tó jẹ́ mùsùlùmí ó dà papọ̀ má dúrà rẹ̀ òdúrú lọ́kọlù ìjẹ́ kí ẹ̀mí rẹ̀ ó wà nítòsí àdúrà tí ń ṣe eléyìí náà wà nínú tó pé kí èdè kájọ mùsùlùmí ọgbà nígbà tó bá ipọ́tọ̀ ni ohun tí ń sọ lẹ́nu ọ̀tọ̀ ni ohun tí ń bẹ lọ́kàn rẹ̀ ọ̀tọ̀ ni ohun tí ń fọkàn rò ọ̀tọ̀ ni ohun tí ń wí lẹ́nu ṣùgbọ́n tọ́lọ́run bá ẹrú ṣe tó ṣe pé bí ṣe ń ṣàdúrà yẹn ẹ̀mí rẹ̀ ń bẹ nítòsí ó tún wá lọ bọ́ sí ọ̀kan nínú àwọn àkókò mẹ́fẹ̀ẹ̀fà tó ṣe pé láyà káàdù yòrọ́dù abẹ́dá téèyàn lè ṣàdúrà nínú ọ̀kan nínú àwọn àkókò mẹ́fẹ̀ẹ̀fà yìí táwọn àfà fún wa nígbìyèlé rẹ̀ yìí látara àti sànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ọba ó fẹ́ má dájọ́ àyàn padà láíláí àfikọ́ gbà á ìyẹn pé kò ní dá àyàn padà lófìfo àfikọ́ gbà àdúrà náà àkókò alákọ̀ọ́kọ́ àtolótólà àkérò ìdákẹta àgbẹ̀yìn òru ìdákẹta àgbẹ̀yìn òru yìí ẹrú òní dìde nígbà náà kọ bẹ lọ́wọ́ àfikọ́lọ́wọ́ bọ́ gbàdúrà rẹ̀ ọ̀rọ̀ níbi wa Muhammad sallallahu alaihi wasallam òun ló fi gbìyèlé ló fún wa ní gbìyèlé bẹ́ẹ̀ wípé ńgbà tẹrú tí bá ń sọ àwọn àwọn gbólóhùn kan tí ń sọ sọ́dọ̀ Ọlọ́run torí pé tó bá di ìdákẹta ìgbẹ̀yìn orí yìí Ọlọ́run bọ́ wa sẹ́mi ayé tí ó sì máa béèrè pé talenti ń pè mí kí ń da lóhùn talenti ń tọrọ kí n fún talenti ń wá foríjì kí n gbà foríjì rẹ̀ ojoojúmọ́ Ọlọ́run bó sì máa ṣe léyìí àkókò yìí Ọlọ́run bá máa gbàdúrà bẹ́ẹ̀ dáadáa wà ń dáadáa bẹ́ẹ̀ náà nígbà tí wọ́n bá ń pè wọn lọ́wọ́ ló fi jẹ́ pé àsìkò tó ń pè wọn lọ́wọ́ yẹn a gbọ́dọ̀ mú lọ́kùnkúndùn ká sì tẹ́lọ̀ wọn bọba àdékè ọlá lákòókò tí wọ́n pè wọn lọ́wọ́ bá yẹn bí wọ́n ṣe ń pè wọn yẹn ká máa bá wọn pè tẹ̀lé wọ́n ń pè ká máa bá wọn pè tẹ̀lé wọ́n pè tán ká jẹ́ nìkan tó yẹ pé a bẹ̀ bá ń bẹ̀ pẹ̀lú àwọn gbólóhùn tí ànábì wa Muhammad sallallahu ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn àkókò tọ́lọ́ba máa ń gbàdúrà òun náà nígbà tí wọ́n pè wọn tẹ́yẹn kó tó di fún wọn gbé fọ́ọ̀mọ̀ yẹn àdúrà tí yẹn bá fẹ́ lọ́wọ́ bá lákòókò gbà náà ọlọ́run bò ní dá padà o àfi kó jẹ́ nìkan tí yóò gba àdá ẹ̀dá tọ́lá níbi Muhammad sallallahu alaihi wasallam òun ló wí bẹ́ẹ̀ pé àdúrà o láyé nílẹ̀ àdáni wà lè kọ́ ọmọ lẹ́yọ́rọ̀ ẹ̀rí àdúrà tí yẹn bá fẹ́ láàrin ìgbà tó ń pè wọn tẹ́ dìgbà tó ń fi gbé wọn dó wọn ò ní jẹ́ nìkan tí pé wọ́n da àdúrà yẹn padà ló fi fo àfi kọ́lọ́run bọ́ balẹ̀ kí ọlá ọgbà àdúrà yẹn ẹlẹ́ẹ̀kẹrin wà àdìbáwò sọ̀lá wàásù òun náà ni ìgbẹ̀yìn irun wákàtí márààrún eléyìí wá ní àwọn àfáà wọ́n ti rí sí púpọ̀ pé ìgbẹ̀yìn wákàtí márààrún ṣé ta bá sálámọ̀ tẹni àbí síwájú ká tó sálámà àwọn olùmọ́fìmọ̀ ra wọn lórí ẹ̀ púpọ̀ lórí agbègbè yìí tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n lọ bí pé public teslim síwájú ká tó sálámà ni o gbogbo àdúrà tá ṣe síwájú ká tó sálámà ọlọ́run bọba lékẹ́ ọlọ́run máa gbà ló fi jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ ọgbà tàbárí ẹni tó jẹ́ imam tààrí tó pẹ́ ní tàṣáhúdú gbẹ̀yìn yẹn àwọn àdúrà tánàbí Muhammad sallallahu alaihi wasallam tí máa ń ṣe tó kú síbẹ̀ rẹpẹtẹ òun lọ́fà tó fà látara ọwà àwọn olùmọ̀ yìí nípa pé àdúrà salawatul maktubat àkókò wo ní gan ìgbẹ̀yìn àwọn ìrun wákàtí márààrún tí pọ́sílá tẹ̀sílìm àwòbáyádá tẹ̀sílìm àkótẹ́ gbogbo ẹ̀ ní pé méjèèjì náà ni ṣùgbọ́n ìwọ jù ọgọ̀rọ̀ àwọn olùmọ́lọ bí pé complex lè síwájú ká tó sálámà àdúrà tábà kú síbẹ̀ yẹn ọlọ́run bá máa gbà nínú àdúrà tánàbí máa ń fi bẹ́ẹ̀ a máa sọ́kà Allahumma a'inni ala dhikrika wa shukrika àwọn àdúrà tánàbí máa ń ṣe ni nínú àwọn àdúrà tánàbí a Muhammad sallallahu alaihi ní a máa ṣe ó ní a máa wá nínú kẹrin ká máa wá nínú yà sàárè ká máa wá níbi ìyà èyí tó ṣe pé ó jẹ́ ìyà aná bákanáà ká máa wá sọ kó nínú aburú fìtínà ilé ayé àti fìtínà ẹ̀yìn ikú wa bákanáà ká máa wá sọ ọ̀dọ̀ ọlọ́run ọba kó níbi fìtínà aburú èyí tí mọ̀sí ìdẹ̀jẹ́ tó bá mú wa inú àdó àtánibí ká ni inú àdó àtánibí a sàálà sàn ká máa ṣe òun náà ní kó ní ká máa tọrọ àforíjì lọ́dọ̀ èyí tó pọ̀ tó kéré èyí tá tá èyí tó pamọ́ tánibí àmọ́kọ́mọ́ sọ́lá sọ́lám tó rẹ̀kọ́mẹ́ndì fún wa bẹ́ẹ̀ náà tàbá sálámà tá o àwọn àdúrà ń bẹ gbogbo àwọn àdúrà alámàtà sàlám àdéka sàlám tàbí àrọ́pẹ̀ àdájẹ́ dára wà lè kí rọ́m tí dọ́wọ́ parí gbogbo àwọn subhanallah alhamdulillah allah akbar tá a máa ń ṣe yẹn náà àdúrà náà ni ọlọ́run bọ́ba lè kí ọlá ìṣe ni ọgbà bí ní ilẹ̀ ìsàhálà bẹ́ẹ̀ náà ni ẹlẹ́ẹ̀karùn wà ìgbẹ̀yìn àsìkò gbẹ̀yìn tàbá ti kí sọ̀rọ̀ àṣírí tẹ̀lé ọjọ́ nílò ọjọ́ jùmọ̀ láàrin pa kí wọ́n á sí ìṣẹ́dígbà tó wọ́n fi wọ̀ àkókò kan bẹ́ẹ̀ ẹni ọlọ́run bá ní kó ṣe kò ń gẹ́ tọ́ba bẹ̀ lọ́hùn ọlọ́run bó gbàdúrà rẹ̀ bí nílẹ̀ ìtàhálà bẹ́ẹ̀ náà ni wà àfi àtìlẹ́yìn sáfàrí wọ sọ́ọ̀ àkókò gbà tí yẹn bá ń ṣèrìn àjò lọ́wọ́ yálà èyàn ń lọ ni tàbí yẹn ti débi tí yẹn ń ṣèrìn àjò lọ tàbí yẹn ń bọ̀ padà èyàn sá ń bẹ lábẹ́ pé olùṣèrìn àjò lèèyàn irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run bó gbàdúrà rẹ̀ àbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ ìyẹn wá jẹ́ nìkẹ́ tí ń gbà rẹ̀ lọ́wọ́ àdúrà tí yẹn bá ti ń gbà náà àwọn àkókò yìí tí yẹn bẹ́ fi àdúrà rẹ̀ sọrí àwọn àkókò yìí láyà káàdì yọ̀rọ̀ ju abẹ́dẹ ọlọ́run bọba lékeọlá onídàdúrà náà padà àwọn àtàjẹ́ òsàn ọlọ́run pàápàá jùlọ àdúrà táwa ń ta fẹ́ máa fi bẹ lọ́wọ́n ọba yìí tàbá wá jẹ́ nìkan tó pé afẹ́ gba nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba ni àwọn gbólóhùn bẹ sánàbí wa Muhammad sallallahu alaihi wasallam tó fi sí wa lórí ahán tó ní ká máa wí nínú àwọn gbólóhùn tó ní ká máa wí ni yá hajj yá qayyum ya hayyu ya qayyum o kọlọ́wọ́n ọba méjèèjì yìí èèyàn ní fi bẹ́lọ́wọ́n ọba àfikọ́lọ́wọ́n ọba gba àgbé ẹ̀dá o anábíà muhammad sallallahu alaihi wasallam pé ismullahi al-a'zam fi salati suwari min al-Qur'an ó kọ ọlọ́wọ́n ọba kan bẹ tó jẹ́ pé ó kọ náà mà tóbi gan o ìsì bẹnu sóra mẹ́ta èyí tí ọlọ́wọ́n ọba lẹ́kẹ́ọ́lá tó dákọ̀ àwọn okọ̀ ìsinú al-Qur'an suratul baqara wa ali imran wa suratul taha òun náà sì ni ya hajjú ya qayyum tí ń bẹ bí Allahu la ilaha illa huwa al-hayyul qayyum nínú sọ́rọ̀tù Baqara bẹ́ẹ̀ náà ní bẹ nínú sọ́rọ̀tù Al-Imran alif lam mim ń tọ́ bẹ̀rẹ̀ tẹ̀ náà ní Allahu la ilaha illa huwa àti ìtọ́lọ́n bá ti dákọ rẹ̀ nínú sọ́rọ̀tù Taha àníbi Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ sáàmọ̀ ṣùgbọ́n tí èèyàn bá ń sọ ihun tó bá fẹ́ bẹ̀rẹ̀ wọn bá fún ọwọ́ àfìsì lẹ́yìn tàbí bẹ́ẹ̀ kọ́ bàbá wí lọ ya hayyu ya qayyum ya hayyu ya qayyum ya hayyu ya qayyum irhamni tàbí ohun yòówù tó bá fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́n bá lórí rẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn kàmá ni ya hayyu ya qayyum ya hayyu ya qayyum ọ̀wá wí nǹkan lẹ́yìn rẹ̀ ọ̀dà tó bákan náà ya dhal jalali wal ikram gbólóhùn ya dhal jalali wal ikram malik àti rabi'a bin àwọn méjèèjì sọ pánàbí wa Muhammad sallallahu alaihi wasallam sọ pé alábdò ìyá àdáríjẹ̀láàrù alìkìrà ẹ̀tú ní mọ́ ìmá pí ọlọ́run ọba tẹbá fẹ́ gbàǹkẹ́ lọ́wọ́ rẹ̀ pẹ̀lú kẹ́ máa sọ pé yá àdáríjẹ̀láàrù alìkìrà ẹ̀tọ̀rọ̀ nkẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba kẹwa ni yá àdáríjẹ̀láàrù alìkìrà ń tẹ́ sáà ìgbà lọ́dọ̀ ọlọ́run ọba bẹ́ẹ̀ tẹ́ wí yá àdáríjẹ̀láàrù alìkìrà tàbí ẹ ni ó yàrá yàrá fún bákan náà gbólóhùn ya hayyu ya qayyum bi rahmatika astaghith ó lékún alákọ̀ọ́kọ́ yẹn bi rahmatika astaghith ó tún lékún bí ya hayyu ya qayyum bi rahmatika astaghith anábì wa muhammad sallallahu alaihi wasallam òun ló tún máa ń ṣe àdúrà yìí gẹ́gẹ́ bí àfà anes ọmọ malik tó gbọ́dọ̀ anábì wa muhammad sallallahu alaihi wasallam dídọ̀ ọdún mẹ́wàá ó ní káàna tí àlámọ̀rí kan bẹ́ẹ̀ jẹ́ nìkan tó yẹ pé ó fún mọ́ gan-an ohun tí ó sọ náà ni pé ya hayyu ya qayyum bi rahmatika astaghith yóò pe ọlọ́run ọba ní mẹ́sàn-án mẹ́wàá yìí yóò sì ti bẹ ọlọ́run ọba ọba àlékẹ́ ọlá pé kọ́lọ́run ọba òun wọ́ ọlọ́run ọba lọ́ba alágbára ṣe pé kọ́lọ́run ọba wá pẹ̀lú àánú rẹ̀ kó fún òun ní agbára ọlọ́run ọba àlékẹ́ ọlá yóò sì sọ ọ̀lẹ ọ̀lẹ ẹ̀dá yóò sọ ọ̀dà alágbára bí ní ilẹ̀ ìtàhálà àwọn mùsùlùmí lè kẹ́lá láǹfààní sí o ẹni tí ìbá sì ṣe mùsùlùmí kò láǹfààní sí gbogbo ohun táwọn wé yìí látara pé ànábì Muhammad sallallahu alaihi wasallam rahmatun muhda ìkẹ́lọ́jẹ́ ó sì jẹ́ olùtọ́sọ́nà fún gbogbo àwọn tàà jẹ́ mùsùlùmí Muhammad sallallahu alaihi wasallam nínú àdúrà tó tún ní ká la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin gbólóhùn yìí gbólóhùn Yunus alayhi salatu gbólóhùn tó yẹ pé ọlọ́run bá fi yọ ọ́ bòónú àdẹ́wò tó kóra ẹ̀ sí tó yẹ kó padà wọnú ẹja tẹ́já padà gbé mi àwọn bàbá wa máa sọ pé ẹja gbẹ́jà mi ẹja tún gbẹ́jà mi ẹja tún gbẹ́jà mi àsọdùn ni o ẹja ẹyọkan náà ló gbé ànábì Yúnúsù tẹ́já bá wá gbé yẹn mi káà ní òfìlàákàyè dé káfìlàákàyè gbọ́n ṣùgbọ́n síbẹ̀ náà ànábì Yúnúsù alayhi salatu wassalam gbólóhùn yìí kò yé má máa sọ sísìn sọ pé la ilaha illa anta subhanaka inni kuntu minadh-dhalimin nínú àwọn gbólóhùn táà lẹ́lẹ́ gbọ́dọ̀ máa dún lẹ́mọ́ ní kílọ́fà àfáwà sáàdì bọ́nà bí wà kọ́ nínú àwọn mẹ́wàá tó gbàrà lùdẹ́nà látàyé ní sáàdì ọmọ àbí wà kọ́ ti ṣe ọlọ́nàbí Muhammad sàálà sọ báyìí pé dáwọ́tù ti nùn àdúrà tí tí nùn ní sísà anábì Yunus ti máa ń ṣe ìdì dáà nígbà tó bẹ lọ́wọ́ ọba ọwọ́ àfi bọ́tìnlẹ̀ hood nígbà tó wà nínú ikùn ẹja pé la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin nínú àyà inú sọ́ọ̀tì làǹdíyà Quran 21 verse 87 ọlọ́run bọ́ba lè kọ́ pé náà lámúyẹ̀dá àrùn bí ha mùsùlùmù fi ṣe nǹkan ìlà ṣàjẹ́rẹ̀bọ̀ lọ́rùn lẹ́ ẹ̀wà rí àdúrà yìí mùsùlùmí kan nínú mùsùlùmí kò ní ti bẹ lọ́wọ́n ọba lórí nǹkan ká àyà àfikọ́lọ́wọ́n bó dá lóhùn ebe ni káwọ́ kẹ́ máa sọ pé la ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin la ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin la ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin kákẹ́ máa fi bẹ́lẹ̀ wọn bá bẹ́ẹ̀ ni alẹ́bí wa muhammad sallallahu alaihi wa sallam sọ pé innahu la yad'u biha muslimun àyà àfikọ́lọ́wọ́n bó gbàdúrà rẹ̀ ó ẹ̀dàkùn ẹ̀mà jáde nímọ̀ nínú àdúrà tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó rẹ̀kọ́mẹ́ndì ẹ̀fọ́ wa ni kódà nínú àdíṣe ní bó ṣe fẹ́nu kun àdíṣe eléyìí wọ́n ní pé ọ̀kan náà sàbẹ́ sọ pé èyí ń ṣe ọlọ́wọ́n ọba tí èwá ṣe fánẹ́bí Yunus nìkan làdúrà yìí wà fún ni ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pé ìwọ náà ọ̀ka ọ̀ka ìparí àdíṣe yẹn ni yípo wọ̀kẹ̀rẹ́ ẹ̀lẹ́kẹ́ nùn ṣe lè mọ̀ mí ni òun tọ́lọ́

ń jèrè mọ̀mìnì báyìí láti máa la gbogbo olùgbàgbọ́ òdodo ẹ̀yin èèyàn ni gbogbo gbà yóò tí ẹ̀bá fẹ́ gba nǹkan lọ́dọ̀ ọlọ́run tàbí yẹn fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run tàbí yẹn fẹ́ jẹ́ kọ́lọ́n bó báyìí pé sọ̀rọ̀ kẹ́kọ́ tí sọ̀rọ̀ òun náà tóbi tó tó bẹ́ẹ̀ gẹ́ wọ́n sáfẹ́ jẹ́bi kẹ́kọ́ tó sàlùwàlá ó ti gba mọ́sálásí lọ nínú àwọn mọ́sálásí ọlọ́run ọwá jẹ́ nìkan tó pé ọ̀yìn nẹ́fìlà tọrọ ọlọ́run láti lè ṣe tàbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ nínú yàrá rẹ̀ náà lọ wá ní torí pé nẹ́fílà òun lọ́ dáa jù nínú yàrá ju gbogbo àyè lọ tó bá ti jẹ́ nẹ́fílà ọwá wọnú yàrá rẹ̀ ọyàn nẹ́fílà ákà méjì ló lè yẹn ni ákà mẹ́rin ló lè yẹn ni ọwá jẹ́ ní kẹtọ́ pé odúpẹ́ fọ́lọ́run oyin ọlọ́run balógo ọsọ sàlátù fánẹ́bí wa Muhammad sallallahu alaihi ya hayyu ya qayyum àti ya dal jalali tàbí ya hayo ya qayyum bi rahmatika astaghith tàbí àdúrà la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin ó ti ṣáájú ọwá bèèrè ohun tó ń bẹ́ tó ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run àti kọ́lọ̀n bọ́ balẹ̀kẹ́ alákòóso ìfẹ́rú rẹ̀ o kódà arákùnrin kan nínú àdíjà fa bùrẹ́ dàgbàwà lọ́dọ̀ bàbá rẹ̀ Muhammad sallallahu alaihi wasallam lọ́mà gbọ́ tárákùnrin kan sọ sọ fọ́lọ́wọ́n bá pé Allahumma inni as'aluka bi anni ashhadu annaka anta Allah la ilaha illa ant al-ahadu as-samadu alladhi lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad gbólóhùn yìí iná ni arákùnrin yìí sọ lẹ́gbẹ̀ẹ́ ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ah ànẹ́bí gbádùn àyí ọba ní pé làkọ̀dì sallallahu pẹ̀lẹ̀ ismail azam arákùnrin yìí ti béèrè lọ́dọ̀ ọlọ́run ọba o pẹ̀lú ọlọ́run ọba tó gajù

arákùnrin yẹn sọ pé Allahumma ìrẹ́ ọlọ́wọ́n bá òní ní àdùkà dájúdájú ń béèrè lọ́wọ́ rẹ̀ bí a ní aṣáájú anẹta ń tọ̀lọ́ pé dájúdájú èmi o mo jẹ́rìí pé ọ̀sẹ́ni tíjọ ti tọ́ sí ìlà ant àyàfẹ́rẹ́ ọlọ́wọ́n ọba alẹ́ ahadu sọmọt àsóníọ́ àjíròlúkẹ̀níọ́ alẹ́dẹ̀ ilé ìlànà bí i Muhammad sa'ala san gbọ́lẹ̀ ní arákùnrin yìí ó ní pé a ah, lákọ̀lẹ̀ sáàlọ̀ lọ́rùn bèèrè ismail adam arákùnrin ti béèrè lọ́dọ̀ ọlọ́run ọba pẹ̀lú ọkọ tó tóbi jo alẹ́dì ìdású ìlà bí i àtọ́ orúkọ tó lè pété yẹn bèèrè fi béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run àti kọ́lọ́run bó fún yẹn o wáyé dáadọ́ ìyà bí i ajáàbà tí yẹn bèèrè sì fi pe ọlọ́run àti la gbọ́dọ̀ dèrò láti gbọ́dọ̀ mójútó láti gbọ́dọ̀ lákàkún láti gbọ́dọ̀ bàbàrà torí tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kò fi mùsùlùmí lẹ́ o láì jẹ́ pé bóyá fi wálẹ̀ tí ọ̀wá yẹjú ìṣòro wa kó tó lọ ní fi ń fà tí fi máa ń sọ gbogbo ìgbà pé alìbàlágótó alìbàlágótó tí mo jíṣẹ́ pé táwọn tàbí sì mọ̀ pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam jíṣẹ́ pé nínú àdísì mi èyí tí a ní sọmọ mọ́lìkì gbà wá ó ní pé káàna annahu kana ma rasulullah sallallahu alaihi wasallam jẹ́ àdìsán a ní sọmọ mọ́lìkì ń bẹ̀lẹ́gbẹ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó jókòó wa rajulun yusalli arákùnrin kan wá ń jẹ́ nìkan tó pé ń kírun tó mọ̀ dáa ọwọ́ sàdá pẹ̀lú àdá ìfàkọ́ kí láàdá tó ṣe náà ń gbé aláhùnmá inni as'aluka bi anna laka alhamd la ilaha illa ant aliman bàbí èyí tá nẹ́bí sọ pé alọ́pùtù bí yẹ́ẹ́dẹ́l jẹ́láàrù alìkìrọ̀m ẹ máa fi pé ọlọ́run ọba yín pẹ̀lú gbólóhùn yẹ́ẹ́dẹ́l jẹ́láàrù alìkìrọ̀m òun wá fi parọ́ ẹ̀ pé yẹ́ẹ́dẹ́l jẹ́láàrù alìkìrọ̀m yá hajjú ya qayyum lẹ́yìn ìgbà tó bẹ ọlọ́run ọba lórí nǹkan tí ń fẹ́ fẹ́ ọ wá sọ gbólóhùn yẹn pé yẹ́ẹ́dẹ́l jẹ́láàrù alìkìrọ̀m yá hajjú ya qayyum nígbà tó wí bẹ́ẹ̀

ọ̀sàdédé níbẹ̀ o à ń fi ń pè wá sí àkíyèsí à sì fi ń pè wá sọ́dọ̀ ọlọ́run ọba nípa pé ọlọ́run ọba wa kìí sẹ́ni tó yẹ pé tí rẹ̀ jì ọlọ́run ọba wa kìí sẹ́ni tó yẹ pé kọ̀mọ̀ ohun tí ń ṣẹlẹ̀ ọlọ́run ọba wa kìí sẹ́ni pé kọ̀mọ̀ padà ohun ṣẹlẹ̀ sí wa ihun tí ń retí lọ́dọ̀ wa náà ni pé ẹ pè mí ọlọ́run ọba kémi ọlọ́run ọba ọ̀dà yín lóhùn ẹ pè mí ọlọ́run ọba kémi ọlọ́run ọba ọ̀dà yín lóhùn gẹ́gẹ́ bó ti sọ fún wa pé ọ̀kọ́ làrọ́ gbogbo mọ̀jẹ̀ òun ní àtẹ̀jẹ̀dẹ̀ lápọ̀ ọlọ́run ọba yín sọ fún yín pé ẹ pè mí ọlọ́run ọba kí n dá yín lóhùn débi fọ́lọ́run ọba ọba lọ́jọ́ lájẹ́ wíwá pé nàìjíríà ìṣẹ̀kìdìrú náà ní ìbàdàtì àwọn tó ṣe pé wọ́n ń ṣe mótómótó wọ́n ń ṣe àyàkókò nàkí fáwọn òní fọlọ́run ṣàyẹ̀dẹ̀ kò ló nẹja ànàmà jà àṣírí ọlọ́run ọba lóhun fi ni wọ́n wọ nẹja látara bẹ́ẹ̀ ẹjẹ́ pé ọlọ́run ọba ẹjẹ́ pé ẹjẹ́ pé dípò tá a fi máa jẹ́ nìkẹ́ tá a máa lọ òbí yẹn ẹgbẹ́ wa òun ni ó máa lọ bá pé nǹkan ẹ̀mí èyí tó yàtọ̀ sọ́lọ́run kọ́lọ́run bọ́ sáà ní ẹ̀mí àti ẹ̀yẹ الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أدعوكم الله àti ìkọ́síkẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kí àti ìkẹ́kọ́ lọ bá ara lé àwọn sàádé rẹ̀ àti gbogbo àwọn tó lápá tó fi dọ̀jọ́ ẹ̀sán lẹ́yìn eléyìí à ń pè wá sákíyèsí nípa pé ẹjẹ́ adúnímọ̀ ìpadà sọ́dọ̀ ọlọ́run ká máa kọ́ ọlọ́run ọba lóòrèkóòrè nígbàkúgbà ọlọ́run ọba wa ọ̀sásìkò tá a fẹ́ pè kí ọ̀dá wa lóhun ọlọ́run ọba kèé ṣe pé bóyá yóò sọ pé òun ti tilẹ̀kùn ó tún dọ̀la ọjọ́ ti lọ ìlèdá ọlọ́run mọ́ lónìí kò síbẹ̀ fọlọ́run o kò sásìkò ọ̀hún tó fẹ́ fọlọ́run bá tó pé o kódà ọlọ́run bá tó wá jẹ́ nìkan tó pé orin ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam sí wa láti máa sọ àwọn àsìkò tó tún wá lọ́lájú tó tún lọ́lájú tó tún lọ́lájú sàdúgbọ́dọ̀ fi dé wọn ọlọ́run ṣùgbọ́n kàkà káwa mùsùlùmí ó ṣe bẹ́ẹ̀ ọgọ́rọ́wọ́ ọmọ ṣe bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ láńláńláńlá ń gbọ́ lónìí nínú nǹkan tí ń tini lójú púpọ̀ ni àwọn ìbéèrè wa ń jáde tó ẹ dákun aṣàyọjú rẹ̀ ni o àdánwò lọ bá wa o láti padà wá lọ gbẹ́bọ kádẹ̀wò òun ó fi kó ṣùgbọ́n kàkà kádẹ̀wò òun ó kó òtọ́ ọmọ kó ihun ta fẹ́ torí ẹ̀ gbé ta torí ẹ̀ lọ gbẹ́bọ lé lórí ọ padà já síbi ta ẹjọ́ já sí náà kí ni ìdájọ́ ẹ̀sìn lórí ẹ̀ ẹ dákun sọ́kọ́kọ́ yẹ mùsùlùmí ká gbọ́ pé mùsùlùmí ń gbẹ́bọ sọ́kọ́kọ́ yẹ mùsùlùmí

kí ni wá ní ìdájọ́ wa báyìí bó láti tẹ̀sìn wa ẹ̀sìn sì ti bàjẹ́ ni o gbogbo ohun tí ẹ̀ ti ń kí láti jọ gbogbo àwọn ọmọdán tí ẹ̀ ti ń kí bọ̀ tí ẹ̀ ti ń gbà bọ̀ ti pẹ́ ti pẹ́ tó bá ikú gún ọdún lẹ́yìn bá ti gbà wẹ̀ lẹ́yìn bí efe lè gbé ẹbọ kódà kó má ju 20 seconds lọ 20 seconds ní jẹ́ sí ẹni tí ò ju 1 second lọ ìyẹn kẹ̀ gbé e báyìí ó ti gbé e jùlẹ̀ padà pé tó ẹ máa gbé e yòókù mo sá ti fọwọ́ kàn pàpọ̀dé bá tọ́lá àmọ́ lọ gbogbo sẹ́yìn ló ti bàjẹ́ pátápátá ó ń tọ̀ ohun gbogbo sẹ́rẹ̀ ló ti bàjẹ́ pátápátá ọlọ́run ló wá mọ iye àwọn mùsùlùmí tó ti lọ kó sílẹ̀ yìí ebá wọn ti tún béèrè ebá wọn ti ẹ̀ tún fẹ́ sẹ̀sìn ni àìmọye tí ò tún béèrè tó ṣe pé ọlọ́ọ̀gbẹ́bọ̀ yìí tẹ́nẹ̀ ni ó ti lọ wẹ̀ ó lo kírímù ó para ó ṣe gbogbo ẹ̀ lọ́wọ́ o àsìkò òun ti tó ọ̀dà rẹ̀ ó ti mọ ohun tó ń lọ mọ́sáàsì lé àfọ̀lá àsàfọ̀lọ́ ọlọ́run bò ní gbà ọlọ́run bò ní gbà o ẹkún ńlá ni wà láì ẹkún ńlá lọ́jà sí fún yẹn kẹ́ni ó jẹ́ mùsùlùmí tágbọ̀ pé ń gbé ẹbọ èyí wò pé láwọn àfáàní máa ń sàlàyé pé táwọn sàábé bá jí dìde lónìí àwa táà ń sọ pa ajẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ náà wọ́n ti máa rọ́ǹdù wa pé wọ̀nyí kèfèrí ni wọ̀nyí ìwọ̀nyí kò síbi kan tí wọ̀nyí ń lọ wọ́n yéé ṣe mùsùlùmí kèfèrí náà kèfèrí náà débi pé tí wọ́n bá fi kó àwọn ọgọ́rùn jọ agídí èèyàn èèyàn kẹ́ni ọ̀sẹ̀ kù èèyàn tí àwọn ó tún wò látòkè pé tó tàbá fàjà múnú mọ̀nàfìkì alámọ́tù nífàkì tún bẹ lára tiẹ̀ náà ah! lẹ́yìn ìgbà tí wọ́n ti yà wọn 99 pé kèfèrí ni wọ́n tò ṣùgbọ́n látara pé ọ̀pọ̀lọpọ̀ wa à ń ṣe wọ́n wà nẹ́ẹ̀sì yìí a sì dọ́lọ̀ wọn bá wa mọ̀ a sì ń ṣe yẹ́ bí ọkà gbogbo ògbàlà wá sì máa ń sọ fún wa pé àwọn èèyàn tá ń pè tá ń pàbàrà wọn tá ń hẹ́rì mọ́ wọn yìí àwọn nǹkan tó kéékèèké ni wọ́n tò jọ àwọn nǹkan tí ò ní ìtumọ̀ ni wọ́n tò jọ wà láìsí wọn bá mú nǹkan òun lọ́wọ́ èdè tí wọn náà gbọ́ wọn fọ̀ sí wọn fọ̀ sí kìníkẹ kìníkẹ kìníkẹ kìníkẹ ayọ kìníkẹ wọn sì bẹ́tọ̀ sí tàbí wọn fàtẹ́gùn sí yóò sì lápá lẹ́yìn fi ń bẹ̀rù wọn la ilaha illallah gbogbo wọn wá wílọ̀ yìí pátá èdè Yorùbá tó gbọ́ náà ni ṣùgbọ́n gbogbo wọn ń pè lọ yẹn ó ti ní wọ́n ti so mọ́ àlùjẹ̀nú kẹ tí ó lọ alátàwọ̀ ọmọ èdè ènìyàn ni wọ́n lọ pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ti wá gbé wa síwájú Ọlọ́run pẹ̀lú gbólóhùn ya Rabb tààfi bẹ̀lọ́n Rabbana tààfi Allahumma subhanallah gbogbo àwọn gbólóhùn yẹn á fi fi Ọlọ́run ọba á wà máa béèrè ohun tá à ẹni tí ń pe Ọlọ́run ọba làdúrà rẹ̀ ó gbà jàbẹ́ tí ń pè nǹkan mi afala ta'qilun àti làákàyè rárá ọ̀lẹ́ àti arárá gbogbo ògbàlá sí pé gbogbo àwọn ohun tí yóò bá ń pè lóògùn pátá ìtọ́ bá ti lọ́wọ́ bá kò sóògùn ní ìsọ́nkọ̀rọ̀ kò sóògùn ní bẹ́lábẹ́ rẹ̀ sọ wá rí ọlọ́run bá ti fi àwa gidigidi ó ti fi lékè wa gidigidi ọ̀là tí náà sọ̀rọ̀ nẹ́ẹ̀sì láyé àlàmù ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọmọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọmọ mọ́ sọ́mbì kan tí pé ẹnìkan padà wá bá mi lẹ́yìn àwọn tí bá ń bẹ́ ń jò pé wọ́n mọ̀ bí mo ti sọ yẹn ẹnìkan padà wá bá mi lẹ́yìn pé òdodo lọ̀rọ̀ tí mo sọ yẹn kí lọ̀rọ̀ náà mo ní pé àwọn tí máa ń ṣe um, máyẹta àbí ayẹta tó sọ pé tí yẹn bá yìn wọ́n ń bọ kò ní rẹ̀ wọ́n àlùjẹ̀nú ni tọ́ba bá málà tó mọ̀ bọ́n yìn sọ́jà tó jẹ́ málà tọ́mọ̀ bọ́n yìn tó yẹ kókó wọn tó yìnbọn yóò ṣe bísímìlà wàláhì yóò fọ gbogbo ara rẹ̀ yẹn káyàká yìí àlùjẹ̀nú ni gbólóhùn tí wọ́n máa ń wí tán bẹ́ẹ̀ tí ó wí tí wọ́n bá ti yìn àlùjẹ̀nú ó dùn wájú ṣùgbọ́n èèyàn ò ní rí àlùjẹ̀nú náà máa fara gbáta yìí tó ó ní ohun tóun ní ọ̀pẹ̀ rọ́pò rẹ̀ fàlùjẹ̀nú ó ní ohun tí ọlẹ̀ ẹnu oyún ẹlẹ̀ obìnrin iná lọ máa lọ mú wá òun ló wà gùn lọ sọjà gún mú lọ máa fi mú fọ́ tó bí i ti ṣe ọ̀tá ọ̀nà ìjọkẹ o yóò sì òfin ṣe bí òjì bẹ́ẹ̀ nílọ yóò sì máa ṣe ó lè jẹ́ pé wọ́n ìfẹ́ fi gbogbo ohun yóò sọ bá ṣe ọmọ títún lẹ́ẹ̀kan lọ́dún tọ́bá sí mú wá náà máa kò ní jẹ́ tó oníjọ́ tọ́ rẹ̀ gbogbo àwọn nǹkan yìí alùjẹ̀nú ni wọ́n lọ́ọ̀yà alùjẹ̀nú ni alùjẹ̀nú ní bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọ ọmọ ìbáwa náà ti gbọ́ gbogbo 93 gbogbo 92 gbogbo 94 nígbà tí jò òru kọ́kọ́ bẹ̀rẹ̀ tó nítumọ̀ láàrin àwọn bọ́dà ládùúgbò yìí àwọn wa máa àwọn àwọn a máa yọ àwọn dè jáde tí wọ́n yọ wọ́n lọ fi na ẹ̀rin ọ̀nà wẹ̀ẹ̀n àfiwé ẹni ó sì kú kò lè ṣiṣẹ́ gbólóhùn kúlú wallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam tó bá rí sálámọ̀ tẹ́ ọ́sàfúláì mẹ́ta alámọ̀tọ́ sàlámù mẹ́ka sàlámù tàbí àfẹ́yà jẹ́jẹ́lẹ́ tó pèsè ẹyọkẹ́ kúlúwọ̀ agbára tó jagbára lọ ni ọ̀làkín àfẹ́rọ̀ nẹ́ẹ̀sì láyé alamọ́n ṣùgbọ́n pọ̀lọpọ̀ mùsùlùmí ọmọ àmọ́ àwọn òkè agbára yìí iná ẹ̀làwọ́ bí máa fi ń sagbára àmà lágbára kẹ́kẹ́ bì kan ṣùgbọ́n pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí tó ṣe pé tàbá tútòkò tó ẹ̀ báyìí ó ń dè láàbà ń bẹ kí ló fẹ́ fi okùn rẹ̀ yìí ṣe kí ló fi ń ṣe onítùmọ̀ o ti gbé nǹkan lóra báyìí kí ló gbé lóra onítùmọ̀ onítùmọ̀ rárá ó gba àwọn gbólóhùn tá nẹ́bí fi lé wa lẹ́nu yẹn ẹjẹ́ a máa sọ agbára tó jagbára lọ ni ó jẹ́ jù dẹ́ lọ àìsọ pàjẹ́ bí idẹ́ ni o ẹnìkan nínú àwọn ọmọ ìyá ló ṣàtúnṣe pẹ̀lú gbólóhùn yẹn ó ní pé ó ah, sáàsì ẹ máa máa ń sọ gbólóhùn kan mo fẹ́ jẹ́ yìí kò ẹ máa ń sọ pé àdúrà tá nẹ́bí fún wa ajẹ́ bí idẹ́ ni Ah, wọ́n wọ́n pé kò yẹ ká máa wí báyìí kí ló yẹ ká máa wí ó ní pé ẹjẹ́ máa wí pé ọ jẹ́ jù dẹ́ lọ pàárápàá òfin o bá sí máa ń sọ̀rọ̀ lójú aṣọ ọbẹ̀ wà láọ̀ jẹ́ jù dẹ́ lọ kí ni kílà ń pè ní dẹ́gẹ́ kílà ń pè Muhammad sallallahu alaihi wasallam ọjàdíjákó tọ́lọ̀ bá ní ká dóòtì atógbani lọ́jọ́ òṣòro ni atólani níbi gbogbo òṣòro tí ẹ̀ bá kó sí ni ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwa mùsùlùmí àmọ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ jákùjákù wọ́n tún bẹ̀ẹ̀ dé níìsì àwọn mí bẹ̀ta àjọ ń kí wọn mọ́sálásí níìsì nǹkan mí ni ó tún máa sọ lẹ́nu ó lè má bá wọn jáde o ṣùgbọ́n nífẹ̀ẹ́ kèfèrí òun nífẹ̀ẹ́ kèfèrí bá lóhun ọ̀yọ́nú sí wọn nínú àdáde ìlọ kófòr gbogbo àwọn ẹgbùsùn rẹ̀ tí bá ń ṣe kèfè rí òun ọ̀yọ́nú sí wọn láíláí wọ́n wá fẹ́ jẹ́ káwọ̀ ọ̀yọ́nú sí wọn láíláí láíláí láíláí wọ́n la wọ́n Muhammad sallallahu alaihi wasallam àwọn alùlùkìtàbù wọn lè nífẹ̀ẹ́ rẹ̀ ànẹ́bí òkú tó fi tẹ̀lé lánàá wọn àwọn alùlùkìtàbì nìyẹn o bó wà láwọn tó jẹ́ nífẹ̀ẹ́ wọn ọlọ́run bá ní pé yáyọ́ ladina amanu la tattakhidu aduwwi wa aduwwakum awliya ẹ̀yin tẹ́ jólúgbàgbọ́ òdodo ẹ má tẹ̀lé ẹ má mú àwọn ọ̀tẹ́ mi ọlọ́run ọlọ́run bá pa àwọn kèfèrí lọ́tá òun ìwọ fẹ́ mú wọn lọ́rẹ̀ ẹnu ẹ̀rọ wa ni wàlá ó fẹ́ ìdìbọ̀ ni ẹjá mú àwọn mùsùlùmí ẹjá mú wọn lọ́rẹ̀ mùsùlùmí là má mú lọ́rẹ̀ bọ́ ọba mú kèfèrí lọ́rẹ̀ ọkà bá mọ́ ń gbẹ̀yìn ni o torí ọba yẹ̀rẹ̀ jẹ́ yóò túbọ̀ òun rẹ jẹ́ àdúgbẹ́ fọ́lọ́run lọ́wọ́ orí tó ṣe fún wa islam tó fi ta ọlọ́dàkùnjẹ́ amúdélé o ọlọ́dàkùnjẹ́ amúdélé o ọlọ́dàkùnjẹ́ amúdélé o wọ́n jẹ́ àdámká tó rí jẹ́ o wọ́n jẹ́ àdámká tó rí mọ́ o wọ́n jẹ́ àdámká tó rí náà islam ọlọ́dàkùnmájẹ́ ọjà rẹ̀ wá o wọn bá tá ń ṣe dákùnmájẹ́ alúwa láyá o wọn bá tá ń ṣe dákùnmájẹ́ alúwa láyá o gbà á lọ́wọ́ wọ ọlọ́run ọba síbi abákùn àwọn tí bẹnu yàbá múyàkó lórí wọn rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman wa la taj'al fi qulubina ghillan lil ladhina amanu innaka ra'ufur rahim aqimus salata yarhamukumullah